káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem mo rò pé gbádùn máa fa àwa ti fáyà ní lọ́lẹ̀ kan wọ́n fà wọ́n fà wọ́n fà wọ́n fà ọ wá ku ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ náà wọ́n fẹ́ ṣàlàyé fún wa kó o lè mọ̀ wípé àwẹ̀ tó ń gba àwọn nǹkan kan bẹ tó lè ba àwẹ̀ rẹ jẹ́ tó sì ní fura sí wípé àwẹ̀ rẹ ti bàjẹ́ ìwọ sì rò pé ọgbà àwẹ̀ ni láì ní mọ̀ kó o fi pọnú lásán ni ọmọ bá rí bẹ́ẹ̀ wàá gbọ́ bàbá bismillah. ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú àyà ọlọ́run ọba ní ya ayọ́ alẹ́dí iná àmọ́nú ọlọ́run ní gbogbo gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo a rí i pé nígbà tọ́lọ́run fẹ́ pè wá nípa ramadana Tọ́lọ́run ọba fi pè wá náà ni pé ayọ́ alẹ́dí iná àmọ́nú bọ́lọ́run bá fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ a lo ya ayọ́ alẹ́ ìnsánù a lo gbogbo àwọn ènìyàn àtajá àtẹ̀ràn oko wa mọ́. ṣùgbọ́n bá fẹ́ dá àwọn ẹni tí ẹ pè àwa ní ayọ̀ àlẹ́bí náà àmọ̀nú ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ẹ̀yin tí ramadana bá láyé tẹ́ gba ramadana ìgbàgbọ́ kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tí wákàtí márùn-ún yín ti ń pé ìgbàgbọ́ ni ẹni tá rí tá sì bẹ̀rù ẹ̀ wípé bàbá kí ìyà kọ́mọ̀ ṣe fi ìjọ kan ṣe yẹ̀yẹ́ hmm. ọlọ́run ní kì wá nílò yìí ọlọ́run kì wá nílò yìí pé ká má ṣe kí ni ká má fira wa ṣe yẹ̀yẹ́ nítorí wípé yẹ̀yẹ́ nínú ẹ̀sìn ìsìláàmù ọlọ́run ọba ọlọ́run ọba kọ́ fún wa bá a bá fẹ́ kí ramadana wa àwẹ̀ wa tá ń gbà tá a fẹ́ kó dúró déédéé ẹlòmíì tún rò pé ká jẹun lásán ká mu ká má jẹun ká má mu mi onìkan la àwẹ̀ in tó kó sínú àwẹ̀ tó lè máa ba àwẹ̀ jẹ́ díẹ̀díẹ̀ ọ̀pọ̀ hmm. ọlọ́run ni ẹ má fira yín ṣe yẹ̀yẹ́ ẹ má fira ẹ má ṣe yẹ̀yẹ́ ara yín kí ló jẹ́ wí bẹ́ẹ̀ lọ ní àṣà àyàkúnú khairan minhum hmm. ọlọ́run ló lè jẹ́ àwọn tó ń fi ṣe yẹ̀yẹ́ òun wọ́n lóore jù yín lọ níwájú àwọn ọlọ́run wọ́n lè lóore jù ọ́ lọ níwájú ọlọ́run ìwọ sì máa lérò pé ah, ibi tá a bá dé yìí bá a ṣe tó yìí ṣerú wọn wá ni bẹ́ẹ̀ sì rí ọlọ́run ní wọ́n lè jù ẹ́ lọ níwájú àwọn ọlọ́run ìwọ lè máa wò ó láyé pé ìwọ jù wọ́n lọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọlọ́run kọ́ wọ́n lè jù ẹ́ lọ ọlọ́run ni ẹ má fẹ́ra yín ṣe yẹ̀yẹ́ o nítorí pé ìmọ̀ fẹ́ra ẹni ṣe yẹ̀yẹ́ especially nu Ramadan tá a wà yìí ìmọ̀ dínra ládàá àwẹ̀ èèyàn ìmọ̀ dín kù nítorí pé ọlọ́run fẹ́ ká serious dáadáa nínú Ramadan ọlọ́run wa tẹ̀síwájú wàlà nìṣá ùmí nìṣá ì ọlọ́run ní àwọn obìnrin torí pọ́lọ́n ti mọ̀ ẹ̀rí pọ́lọ́n tó tún dá àwọn obìnrin pè lọ́tọ̀ ó ti mọ̀ pé yẹ̀yẹ́ pin sọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ ọlọ́run wàlà nìṣá ùmí nìṣá ì ọlọ́run lẹ́yìn obìnrin ẹ má ṣe fi obìnrin ẹgbẹ́ yín ṣe yẹ̀yẹ́ àwọn obìnrin wọ́n gùdù sínú ká ṣe yẹ̀yẹ́ púpọ̀ ká dá yẹ̀yẹ́ ara ẹ nílẹ̀ ọ̀rára alé rẹ ọ̀rára alé rẹ ọ̀rásọ aṣọ tọ́wọ́ ń jẹta náà nu mm, ṣé kò tiẹ̀ wá ní mi ìmọ̀ ni ẹlòmíì àtúndá sàlátù àtúndá yẹ̀yẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ wọn á máa fọ́ tọ́ra wọn á máa yíra wọn lè kan náà orí gèlè ẹ orí gèlè rẹ ọba ọba ara wọn mu ọba bàgì ni mu orí asílífà aṣọ tọ́wọ́ ń jẹjọ náà náà lọ́wọ́ ń jẹ ẹ̀dógún ẹ dákun kí ni tiẹ̀ ń bẹ̀ ṣe ń tọ́ ọba wá sàlátù nu gbogbo ẹni tí bá ti ń ṣe léyìí nínú Ramadan tá a wà yìí ramadana rẹ̀ ń ṣe kíni ládàá ramadana rẹ̀ ń dínkù díẹ̀díẹ̀ nu òun ó sì máa wò pé a ah, ah, a hundred percent la mo gbọ́dọ̀ ramadana yẹn gbọ́dọ̀ játẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ẹ̀yin obìnrin ẹ má fi ra yín ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní kí ló já rí bẹ́ẹ̀ ni pé àṣà ayakunna khayran minihunna ọlọ́run ló lè jẹ́ pàwọn àwọn obìnrin tó ń fi ṣe yẹ̀yẹ́ òun ó lè lọ́lá ju ọlọ́run wájú àwọn ọlọ́run ìwọ lè wò pé ọ̀lá sọ tú ọ kò lówó tó ẹ kódà ọkọ rẹ̀ gùn tó dáa tó tiẹ̀ kí wọ́n fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run lọ́mọ bóyá ojú ẹ lọ wájú ọlọ́run o ẹlòmíì ló ti wá ti di yẹ̀yẹ́ yìí ni yẹ̀yẹ́ ti ba yí ẹ̀ jẹ́ tí wọ́n ń ráre kí lẹ́ni tí wọ́n ń dààmú ká láì mọ̀ pé lẹ́ni tó ń ti fi ṣe yẹ̀yẹ́ kò mọ irú èèyàn tó jẹ́ wájú ọlọ́run hmm. ìyẹn ti wá sunkún sọ́lọ́run lọ́rùn pé ṣé wọ ni ìwọ ló ń fi mí ṣe yẹ̀yẹ́ ṣé bó jù mí lọ láyé ni ìyẹn wá sunkún sọ́lọ́run lọ́rùn ni wọ́n ń dààmú káàkiri wọ́n ń tojú bọlé aláàfáà káàkiri lénìí ọlọ́run ní ẹ jìnnà sí ẹ má fèrè ayé ṣe yẹ̀yẹ́ ọlọ́run tó wá tẹ̀síwájú nínú àyà yìí náà ọlọ́run ní wala talmisu anfusakum hmm. ọlọ́run ní ẹ má búra yín o ẹ má sọ̀rọ̀ òdì síra yín ẹ má sọ̀rọ̀ òdì síra yín ẹ má búra yín ọlọ́run sọ nínú àyà kan náà Al-Qur'an ọlọ́run wailul likulli humazatil lumazah ọlọ́run lè gbé ibi dandan ọlọ́run kọ́ máa bá abúni lójú ẹni àtabúni lẹ́yìn ẹni kò séyọ dáńbẹ àti kábúyàn lójú ẹlòmí àní yọ kan ni mí mo fọkọ bòlú ní láṣìírí wọn ní ìfi yọ kan ni mí Ọlọ́run fi rọ lọ́rùn yìí lọ́rùn nu àbí wọn ló fi tí rọra rẹ lọ́rùn Ọlọ́run ní wàhálà àǹfùsàkùn ẹ o ẹ sọ̀rọ̀ wà yìí anabi wa Muhammad ọsọ láàyè nínú inú ó ní bẹ́yàn bá wà nù ramadana wà ń ṣá hu ahadun bẹ́yàn kan bá bú ẹ aókọ̀ àbótiẹ̀ wá wá kó o bá òun jà ó tọ́jà rẹ ànábì ní gbólóhùn tí wọ́n sọ fún ni wípé ìní sọ ìmù ìní sọ ìmù mọ́ bá tèmi jẹ́ aláwẹ̀ ni mí aláwẹ̀ ni wàá nú àwẹ̀ kàkà tó fi wá fún lẹ́sìn ìgbà náà lẹ́lòmínú ó tún wá dá á ní sẹ́yìn torí pé mo ti ń pé mi tí si: ṣe ramadana tí mò ń wò kíní kan báyìí ni kíní kan báyìí ni ramadana tó ń wò ó sì ti ń ṣépè ó sì ti ń búyàn ọlọ́ni wàhálà ọlọ́ni ẹ o ọlọ́ni kì wá nílò yìí ọlọ́run tó wá tẹ̀síwájú pé wàhálà àtàná bàṣù bìlí bìbí ìsàlẹ̀ bàdàlì ìmánì ọlọ́ni ẹ ló kọ nínú Ramadan náà wọn a tún pera wọn lóko tí ó dá wọn a pera wọn wọn ní lion wọn a ní Django oríṣiríṣi okọ tí ó dá tí ó jẹ kọ́ ọmọlúwàbí gan ọmọ hmm. ẹ gidi èèyàn gidi ní jẹ́ ṣé nǹkan gidi ní lion ṣé nǹkan gidi ní àwọn okọ rádaràdá ni ẹ pera yín o ẹ mọ̀ pera yín láwọn tí ó Ramadan lẹ wà yìí ẹ ṣe ọlọ́run ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gbọ́ ọlọ́run ọba yín gbọ́ ẹni gbọ́ ọlọ́run gbọ́ ní gbààwẹ̀ ẹni nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ní gba ramadana bíyàn bá wà ń gba ọlọ́run ẹ sí ìpèrè ẹni ló ìwọ tí wọ́n ń pè ló náà ìwọ náà yí padà yóò wá ọkọ téèyàn jẹ́ oríṣiríṣi ni wọ́n ní lọ ní ó sì wọ mùtádọ̀sì ní aṣọ ọkọ̀ rẹ ọkọ̀ tó yáàyè púpọ̀ wọ́n wá sọ̀wọ́ di múrí ìwọ náà wá ń dáhùn bí wọ́n bá pòkọ̀ rẹ bí ò ṣe dá tètè kọ̀rẹ́ tí wọ́n pé ó kọ́ tẹ́ ń pè mí báyìí kọ́ ni wọ́n ṣe sọ ọkọ̀ mi ọlọ́run ni ẹ má pèrè ayé ló kókọ o ọlọ́run wá ní wa man lam yatub fa ulaika umuz zalimun ọlọ́run ramadan tún wá dé kò tún ronúpìwàdà wípé ní tóun ṣe yìí ọlọ́run ọba ọlọ́run nífà wùlà ìkà òun ka ọlọ́run lọ́kà ìmọ̀ye àwọn tá a dárúkọ o ọmọ sọ̀lìmù náà alábòsí ni wọ́n hmm. tá sì gbàgbé wa Muhammad sọ ó ní asul musulmatu yawmal qiyamah gbogbo alábòsí láyé gbogbo àwọn tó bá ṣe ń ta yìí ọlọ́run ní ọ̀ká ìmọ̀ye wọn alábòsí ni wọ́n inú òkùnkùn ni wọ́n sì wá ń jọ ọlọ́run ẹ rí wípé a ní tọ́pìkì wa tí wọ́n bi wá léèrè òun náà ní nípa ìjìnà sí ìmọ̀ ṣe yẹ̀yẹ́ ìmọ̀ fẹ́rẹ́ ní ṣe yẹ̀yẹ́ òun láti ṣàlàyé ẹ̀ fúnra wa ọlọ́run ọba ò fẹ́ àyà ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni kìí sọ̀rọ̀ pé bóyá pé ah, àdìsí kan ni tó tẹ̀sán tuntun máa wá sẹ́sọ̀ yìí wù ni àbí dọ̀ yìí fù ni àbí kìíní kan ni alukurani kan ń belé lélẹ́yìí ọlọ́run ju oyé wa pé ọ̀dà yìí èyí tó wá tẹ̀lé tọ́lọ́run tún sọ fún wa ni ọlọ́run níyà bádàlí basmala ọ̀làníyà ayọ́ alẹ́bí iná àmànún ìtẹ̀nìbù kẹ̀síra mìíràn sọ́ọ̀nì ìnàbà àdọ́sọ̀nì ismu wọ́lá tajà sẹ́sù wọ́lá ayẹ́ta bá dùkún bá adọ́n ayùhìbù àdùkún àyàkúlàlà àmà àkí ìmọ̀ ìtàn fọ́kàrí tùmùhù wàtàkùlà àìnà ńlá àtàwà àbúrò yìí. Allah ẹ̀rí pé ńgbà tọ́lọ́n tún fẹ́ pè wá láàyè yìí náà ọlọ́run tún níyà ayọ́ alẹ́bí iná àmọ́nù ọlọ́run tún ló ń pe gbogbo àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ó fẹ́ràn ànẹ́bì mọ́ wa la yóò wá máa ṣàlàyé ní tá a lè ṣe tó lè kó bá wa ní tá a lè ṣe tó lè tó jẹ́ ara lè jẹ́ náà ọlọ́run wá máa ṣàlàyé ẹ̀ fún wa ẹni ó wa gbọ́ ẹni ọba gbọ́ kádàrá ọlọ́run títí ń bẹ pé àlìjẹ́nà ni ó padà dé sí yọ̀wá padà sẹ́lẹ̀ lórí ọlọ́run yá ayọ̀ alẹ́dínà àmọ́nù ọlọ́run mo kò gbọ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo. ìṣẹ̀lẹ̀bù kẹfìrà mi lọ sọ ni. ọlọ́run ní gbogbo wa ẹ jẹ́ ká jìnnà sí ìmọ̀ dá àwọn àbá àwọn e, e, e, èrò ogú tí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run ẹ jẹ́ àjìnnà sí kọ̀rọ̀kùnrin àtobìnrin tí ń lọ ní ìsìn kó ni yálfà àánàkùnmọ̀là hmm, yálùfà yálùfà ní ti túmọ̀ sí nǹkan mi ṣé bàbá ti wá rọ́kùnrin àtobìnrin tán jáde nínú ilé ìranù ni wọ́n lọ ṣe. Allah Allah Allah bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀. bàbá ṣé ẹ eh, ṣé Abdulkabir ọlọ́wọ́ bá gbàdúrà yín ọ̀rọ̀ ńlá lẹ gbé dání léni ọ̀rọ̀ ńlá là ń yẹjú léni náà yóò sì máa mọ̀ nínú ilé wípé tọ́pìkì tó bá gbogbo àwọn torí kíni torí káwé wa lè ba àjẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ni ẹ jẹ́ àdókè lọ́hùn àwọn afáwà Sheikh Abdul Kabir Al-Mintiki wọ́n sì wà ń kàlẹ̀ wọn àti ìlọ́wọ́ àyànnà náà síwájú sí ìdìbò lọ ẹ ṣe wọ́n kú kalẹ̀.